إن الحمد لله نحمده ونستعينه ونستكشره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخواتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته آه إن شاء الله 80 mo fẹ́ ṣe báyìí ní láti kọ́mẹ́ntì lórí ọ̀rọ̀ ìkanná ọmọ ìyá tí mo gbọ́ lẹ́ni tí ó ń accuse me pẹ̀lú nǹkan tí àwọn mukhalifun tí wọ́n mọ̀ pé mo free mẹ́ in fact àwọn òdúdú mi ló ń lọ lórí àwọn mukhalifun bákanáà lórí àwọn nǹkan míì tó ṣe pé afá ilẹ̀ mímọ́ bó ti ẹjọ́ pé nínú ọkàn afá yìí gan wọ́n mọ̀ pé mo free níbi àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n in tó jẹ́ manhajù tèmi bákanáà uslubu mi òun ni wípé mi kì ń fọ́sí àwọn èèyàn láti sọ pé kẹ́ẹ̀pẹ́ lágbájá ní mọ̀tẹ́dẹ̀ pàtàkì jùlọ tó bá ṣe pé ní tó ṣe pé ẹnà àwọn afá kò kù lé lórí ni tó ṣe pé ní tí ó bá fi lè sọ ọ̀rọ̀ kan nínú àwọn afá àgbà ó láwọn tí ó tẹ̀lé nínú àwọn tálọ́bátò lè rí bákan náà àwọn tí ó tẹ̀lé nínú àwọn àwam tí wọ́n dá kankan mọ́ tó ṣe pé ẹlòmíì gan àlàyé bí ó ṣe kírun pẹ̀lẹ́rìí tẹ̀ ń fún gan ògbọ́yé nínú àwọn àwam yìí ká máa tí ì sọ wípé tẹ̀bírí èèyàn kan tẹ́wà ṣe ìzámù ẹ̀ pẹ̀lú tó ṣe kó ń fúnra ẹ̀jẹ̀ lè mọ́ mẹ́rin yẹn rárá bó tilẹ̀ ó mọ́ ẹni tá ń sọ yìí sì kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbésí ayé rẹ̀ ní àbí ní nǹkan kò kò kò kán láwùjọ tí ó wà rárá ni so ṣùgbọ́n ìwà fi tì sí ọ̀dọ̀ mi wípé mò ń sọ wípé kí àwọn èèyàn méjì kí ọ̀rọ̀ setkud kó dá wàhálà alẹ́ láàrin wọn àkọ́kọ́ kò ń ṣe mi mo sọ ọ̀rọ̀ yẹn torí wípé kí ni àwọn rùdúdú mi lórí setkud ló ń lọ ẹni tó ń tẹ̀lé ń táwọn afá ń sọ ọ̀rọ̀ ṣékì fún òsèmí tí mo mú wá láti lè fi sọ wípé káwọn èèyàn má jẹ́ kí ọ̀rọ̀ èèyàn kan kó dá wa lálẹ́ láàrin wọn mo torí ẹ̀ mú wá fún torí ẹ̀ mo táìtù ẹ̀ wípé ṣé àwọn yúùtù wọ̀nyí ni ṣé wọ́n ṣe tẹ̀bdí ṣékì òsèmí ni àbí wọ́n á ṣe kí ni wọ́n á wá excuse fún wọn wọ́n ṣe tẹ̀bí wọn àbí wọ́n wá excuse fún wọn tó túnmọ̀ sí pé tán bá ṣe tẹ̀bí wọn torí pé sheik usaimin rahimahullahu ta'ala wọ́n ń sọ ní àsìkò gbà yẹn pé kí àwọn èèyàn mọ́ jẹ́ kí ọ̀rọ̀ set kó dùn kó dá wà lálẹ̀ láàrin àwọn ni wọ́n dẹ̀ sọ̀rọ̀ tó gùn ìpínlẹ̀ pẹ̀júwe set kó dùn ní àtàlàlbá ìyàtọ̀ tó mẹ́lá àrùn méjì ìyàtọ̀ tó mẹ́lá àrùn sánmà àti lẹ́yìn ṣùgbọ́n ká mú èèyàn kan tó ṣe pé ẹni yẹn torí ẹ̀ láfi fọ́ra wa ní so Sheikh Ibn Uthaymin rahimahullahu ta'ala wọn wọ́n ní ìgín sí ilé ṣùgbọ́n ká wọ́n sọ yí pé òkè a ń tán sọ fún wọn sí òní ká mọ́jẹ kọ́rọ̀ sọ kúrúdù kó dáhàrá ìláàrin wa torí pé nǹkan táwọn gan ti takò àbí nǹkan tó jọmọ́ báyìí ni eléyìí ọ̀rọ̀ tí ó correct àwọn tó jẹ́ ọ̀tá kóra kèfèrí gan káwá fẹ́ bá a lò ẹ jẹ́ ká bá a lò pẹ̀lú nǹkan tó sọ ní tí mo kọ síbẹ̀ òun ni pé àwọn brothers tí wọ́n ní youth exuberance yìí ni are they going to make tempty of Sheikh with Uthaymeen or excuse him so gbólóhùn ṣé wọ́n ṣe tẹ̀bí wọn àbí wọ́n excuse wọn gbólóhùn tó clear ni tẹ́ bá ṣe tẹ̀bí wọn nítorí kí wọ́n gbólóhùn yẹn then ó túmọ̀ sí pé kí ni èyí tẹ́mi sọ pé káwọn èèyàn farabalẹ̀ yìí ẹni táwọn àfátẹnu wọn bá kulè lórí ni kí gbogbo àjọ di gájọ di máyẹn kálẹ̀ tírìtì wọn gẹ́gẹ́ bí oníbídíà ni ẹni tẹ́nu àwọn àfọ́ kulè lórí ìwọ tó ẹ pé position àwọn àfá àtàngbàpọ̀ oníbídíà ni ẹni yẹn the position yẹn mú tó ipò ló wà convince pẹ̀lú ẹ ẹni tí ó dẹ̀ rí in tí wọ́n rí látara pé òun náà ó kọ́ṣe àwọn àfáà kan ni ẹ mọ́ torí yẹn fàárà láàrin ara yìí ni ẹjọ́ ń pèpè sí súnnà ni ẹjọ́ ń dó lórí súnnà ni usulu yìí kankan náà ni ṣùgbọ́n ká wá mú ọ̀rọ̀ ipe òkè Ali Hassan al-Halabi ni ká sọ di láàrin ara wa ni tó ṣe pé àwọn àfá àgbà ẹnu ogun òkú lé lórí nì àwọn àfá àgbà tọ́jọ́ ń gbé ní ìlú kan ẹnu òkú lé lórí tọ́jọ́ ń gbé di sí Madina bẹ́ẹ̀ ni ẹni yìí ni kò lè lọ bẹ́ẹ̀ ni kejì kó ló ń fẹ́ ṣe ìkọ́mọ́tò tó jàlé lórí nì tòrẹ́lùmí a ní ṣekọ̀rọ̀bí sọ wípé wọn ká tíra ní kí ṣekọ̀rọ̀bí nípa ọ̀rọ̀ Ali Hasan náà bá gbà nìkan bá dá àwọn ṣùgbọ́n pẹ̀lú gbẹ̀ẹ́ni sheik al-abbad wọ́n sì ń ṣe sànáwò fún alábí wọ́n wẹ́kọ̀mù ẹ̀ wọ́n rẹkọmẹ́ndì tí rẹ̀ àdẹ̀rí ẹni tẹ̀bírì láti ọ̀dọ̀ àwọn táǹsọ yìí not sheik rọ̀bí gangan fúnra wọn àbí àwọn tó ń súnmọ́ sheik rọ̀bí ṣùgbọ́n ìwò gbèrú yẹn wá sí nàìjíríà ń bíbá yìí sìn owó léyìn kan tó bá rẹkọmẹ́ndì tí rẹ̀ ẹni ẹni yóò bá dà bákanáà wọ́n yóò hazard minhu torí pé kí ni ó rẹ̀kọ́mẹ́ndì tíra oníbídíà ni a sì ń bọ̀ wá sọ̀rọ̀ lórí eléyìí ṣùgbọ́n nǹkan tá à ń sọ fún wa ní pé no ẹ mọ́ torí yẹn fọ́ kíní fọ́ dáwà sàlàfíà ni torí pé a mọ àwọn èso burúkú tí nǹkan yìí ti bí láwọn ilẹ̀ lárúbáwá ní Saudi gangan ní Egypt ni ní Jordan ni ní Algeria ni ní Kuwait ni gbogbo àwọn ìlú islam ni kódà tí má wọn lu west gan america ni britain ni france ni tó yí pé kí ní ti fọ́ wọn yamayama tó fọ́ wọn yẹlẹyẹlẹ látara pé kí ní ẹgbọ̀rùgbà pé ali hasan tẹ́jọ ni tẹ́ bá ti gbà wọ́n náà dára wọn ṣùgbọ́n kọ́ìdà ìyá padà ṣàlàyé fún wa ibi bí aburú rẹ̀ bó ṣe pọ̀ sí so àkọ́kọ́ ni pé gbólóhùn tèmi tèmi sọ òun ni pé ìgbà tí mo mú ọ̀rọ̀ Sheikh Ibn Uthaymeen wá tán ní kí àwọn èèyàn mọ́tò rọ̀rọ̀ ṣètùkú dùn ní pín yẹlẹyẹlẹ ní tí mo lò ń bẹ̀ ó dẹ̀ clear níbi tí mo sọ òun ni pé ṣé àwọn brothers with youthful exuberance ni ṣé wọ́n excuse Sheikh Uthaymeen ni ṣé wọ́n á bà dá àwọn ní àbí wọ́n excuse wọn so mi sọ pé nǹkan tí Sheikh Uthaymeen wọ́n sọ nǹkan tó right ni àbí kò right ní ìmẹ́nu lọ́bẹ̀ yẹn ṣùgbọ́n tó bá fẹ́ ṣe tó bá ń wọ́n náà àti sọ̀bàjẹ́ èèyàn ń tẹ́ sọ yóò sọ nítorí kó lè bá àrùn sympathy àwọn listeners ni tó ṣe pé àwọn ní ẹlòmíì gan lè má lọ ṣe ìwádìí ṣé ni ẹ sọ nǹkan yẹn àbí kò sọ ìyẹn jẹ́ apá kan apá kejì nínú ọ̀rọ̀ tó ṣe wípé ó tún pàtàkì oníkan sọ pé mi sọ pé ìjìmáwù gbọdọ̀ wà ká tó lè ṣe záàmù àwọn èèyàn bí tẹ̀gẹ́rẹ̀ ìjìmáwù gbọdọ̀ wà ká tó lè ṣe záàmù àwọn èèyàn bí tẹ̀gẹ́rẹ̀ tí ó bá sí ìjìmáwù ni a lè ṣe záàmù àwọn èèyàn àkọ́kọ́ ni pé gbólóhùn yẹn kò síbi tó wà nínú right of me mi sọ ní anywhere tí pé ìjìmáwù gbọdọ̀ wà ni ẹ jẹ́ ká gbárùkù tí ibi tí ò bá sí ìjùmọ̀wù ni ẹ jẹ́ ká ṣera wa jẹ́jẹ́ ni àwọn tí mo dẹ̀ ń bá sọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àwáàmù ni àwọn tó ṣe pé ẹlòmíì gan ọ̀rọ̀ ọ̀run rẹ̀ kò tí rí dáadáa kò rí ṣe dáadáa ọ̀rọ̀ ọ̀run ò tí yé bẹ́ẹ̀ fún lẹ́rí gan lórí ọ̀rọ̀ ọ̀run ní kò lè kó ti ẹ̀pẹ́ rí lélẹ́ kò lè sọ padà ipé ẹ̀rí tẹ́ sọ fún mi lélẹ́yìí lẹ́yìn pé tí wọ́n ra píìkì náà ni pé ń tẹ́ sọ nìyí pé kó ń ṣe nìyí rẹ̀ ṣe ṣùgbọ́n náà bí sọ báyìí yẹn kò lè fún yín details yẹn padà ní ṣẹ́ni yẹn níwọ̀n àmọ́ details yẹn tí alábí kó sí táwọn àfáà kan fi bàtà rẹ̀ ni nam ṣe ìwà túmọ̀ sí pé tí mo sọ ni pé ìṣúná ọgbọ̀rọ̀ wà ká tó lè ṣe ìzámà àwọn ibi tẹ̀gbẹ̀rẹ̀ mo ní kò túmọ̀ sí sheikh rabi hafizahullahu ta'ala ìgbà tí ọmọ kan nú àwọn ọmọ Ghana tí àjọ ń sọ̀rọ̀ oníṣẹ́kọ̀ọ́ bí ma ń ṣe dámù àwọn èèyàn lára nǹkan tá àjọ ní ní discussion ni pé exam ó ń bẹ mo fún láwọn àpèjúwe àwọn salaf tí wọ́n ṣe exam lára ẹni Imam Ahmad tí wọ́n sọ fáwọn èèyàn yìí pé lágbájá ní ẹ boycott ẹni lágbájá ní ẹ fún so àwọn èèyàn ní wọ́n gbọ́ lọ́pọ̀lọpọ̀ gbà torí wéètì Imam Ahmad rahimahullahu ta'ala èmi dẹ̀ ní wọ́n disagree pẹ̀lú wọn hátà àwọn tó súnmọ́ wọn pẹ́kípẹ́kí bí ọ̀rẹ́ wọn Yahya bin Ma'in a disagree pẹ̀lú Imam Ahmad lórí àwọn mi شباب بن الثوار الإمام أحمد رحمه الله تعالى وقع بو حديث تبع ولورين وقع بأن يلومي أقبى حديث شبابة دادا الإمام البخاري بحديث شبابة علي بن الجاج الإمام البخاري أقبى حديث رني الامام أحمد وقع حديث رني àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn èèyàn tó ṣe pé àwọn àfá àwọn aníkìláfẹ́ lórí alimamu muslim ìgbà tí muhammad bin yahya az-zuhli tí ó bá dá alimamu bukhari ara wọn tó ṣe ikú kí ni wọ́n tẹ̀lé wọn zuli sọ ní sísọ kí àwọn yẹ́dàrọ tẹ̀lé wọn so الإمام يحيى محمد بن يحيى الزوجي رحمه الله تعالى wọ́n sọ tó sọ pa Imam Bukhari ara wọn tọ́rọ tẹ̀lé wọn níjòkó alimamu Muslim rahimahullahu ta'ala àwọn orí nǹkan tí Muhammad bin Yahya az-Zuhli tí wọ́n rí ni wọ́n dẹ̀ dìde kúrò níjòkó yẹn ni dí lẹ́bù pé kí ni àwọn nǹkan tí wọ́n gbà ní àwọn ẹgbà alátọ́dọ̀ Imam Bukhari ni láti ọ̀dọ̀ Imam Zuhri wọ́n ní láti dáwọn nǹkan yẹn padà lẹ́ni tó gbé e sórí rankumi lọ́sọ́dọ̀ al-Imam Muhammad bin Yahya az so mo fún ẹni ní àwọn àpèjúwe tó pọ̀ lórí ṣe exam gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ ìpé ṣe kọ̀rọ̀ bí táwọn máa ṣe ìzámù àwọn tó lè ṣe ìzámù làwọn tí wọ́n sọ̀rọ̀ jù wọn ó wà lè ṣe ìzámù fúrú àwọn bí Sheikh Al-Fawzan ní sin pé lam tó bá bẹ fúlànà fa anta mubtadi àbí kí Sheikh eh, Fawzan wá kí wọn lápẹjú ẹ̀ sàbọ̀n lọ kí Sheikh Fawzan kan wá ní làbúdà tó bá ṣùgbọ́n lè máa ṣe fàwọn lè máa bá dá ààrẹ ni táwọn ò bá rí nǹkan tán rí ṣùgbọ́n àfáǹgbà ni a ṣe záàmù tún wé ti ẹ̀ ní ẹni báyìí ẹ jìnà sí bọ́dẹ̀ ṣe sọ̀rọ̀ ẹ ní àwọn èèyàn ti gbọ́ yé ni ẹni táwọn uh, ọmọ Ghana yìí moons back so exam wa ṣùgbọ́n ẹni tó wà máa lò wéètì ẹ̀ láwùjọ tàlẹ́ni yẹn ṣe tó ṣe pé tó wá sọ̀rọ̀ àwọn èèyàn arọ́ tẹ̀lé ni àbẹ́ tó ṣe pé tó wá sọ̀rọ̀ ni àwọn èèyàn gbá sílẹ́nu padà tó dẹ̀ di yẹpẹyẹrin tí gbogbo nǹkan wà dáwó tí gbogbo nǹkan dàrú so nǹkan tí a ní láti wò lélẹ́yìí àwọn fìtínà tó wà nílẹ̀ yìí for the past or close to twenty years nísìn òun mo ti ń tábà àwọn fìtínà yìí láì discuss ẹ eh, pẹ̀lú àwọn èèyàn tó wà láwùjọ títí wa nú àwọn àwámù tá à ń ṣe lecture fún torí pé a rí pé nǹkan tó ṣe rí pé kò rí lè wúlò fún wọn ni tọ́líbì ilmi tó wádẹ̀ wá bá mi tó béèrè irú nǹkan bẹ́ẹ̀ máa ọra farabalẹ̀ ṣàlàyé àwọn nǹkan míì fún ní ìtinú wọn kó jẹ́ lẹ́bù títí ẹ̀ náà torí pé nǹkan tí àwọn wà áfítà òní bó ni a ṣe dó lórí òdodo táàdẹ̀ ní dankan rú afẹ́sọ òdodo ṣùgbọ́n òdodo afẹ́sọ iná ìní tọ́wọ́ máa pín àwọn tó ń bẹ lórí òdodo yẹn ní kò sí tó kàn àbẹ́kó pín anábíwá Muhammad sallallahu alaihi wasallam òkè wo nǹkan bẹ́ẹ̀ so ló jẹ́ pé ìgbà míì anábí sallallahu alaihi sallam, ẹni tí ó wò pé nǹkan tí ó yẹ kó ń ṣe nǹkan yìí pé nǹkan yìí á dáa bá ṣe nìí àbó láǹfààní ó lè sílẹ̀ ńgbà mí nígbà tó ń sọ fún yàwó Aisha lápèjúwe ó ní láwùlá anna kaumaki àdísù àdín bí kúfùrì làdẹ́mtòlì káàbà orí tí o bá kí ń ṣe pé àwọn èèyàn rẹ kò pẹ́ tán kúrò ní kúfùrù ni kàábà ní ìbáwó kàábà yìí wàlájà àtú láàbà bẹ́yìn ní ìbá fi lẹ̀kùn méjì sí tó ṣe ìgbókè àwọn èèyàn ó ma gbàbẹ̀ wọlé àwọn kan ó ma gbàbẹ̀ jáde wọ̀lọ̀jà altuwa alákọ̀ọ́ àìrí Ibrahim ní ìbádẹ̀ ṣe lórí kíni foundation Ibrahim alayhi salatu wassalam ṣùgbọ́n náà bí fílẹ̀ ìrúgbọ́n kó tó ń bá ṣe nǹkan yìí ní ó lè bí àwọn nǹkan mí ni ní ọkàn àwọn mùsùlùmí tó ṣe pọ́n ẹ̀ṣẹ̀ kúrò nù kúfúrú ni bẹ́ẹ̀ náà nígbà tó ṣe pé wọ́n sọ fún anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam nípa pé ẹni yẹn jábẹ́ lórí lára àwọn tí wọ́n ṣíwà wò sánàbí sallallahu alaihi wasallam wọ́n ṣọ̀rọ̀ sọ sánàbí sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ní ẹfilẹ̀ la yatahaddathu an-nas anna Muhammadan yaqtulu ashabahu káwọn yẹn mọ́ sọ pé Muhammad bẹ́ẹ̀ sí ó ti ń pa àwọn sàábí ẹ̀ nísìn ṣẹ́yìn náà rí pé kò ṣẹ́ sí ti ẹ̀kẹ́rọ̀ wọn ní mọ̀ pé ní yìí ni ìmùnáfíkì ni àbẹ́niyẹ ẹni tí ó gbádùn ni ẹni tí ó mọ̀ gbé káàkiri sí ni pé ó ti pa àwọn sáàbẹ̀ rẹ̀ ẹwà fẹ́ lọ jọ ẹni irú ẹ̀sìn bẹ́ẹ̀ so ló jẹ́ pé mura'atu al-masalih wal-mafasid nǹkan tó pàtàkì púpọ̀ ni ìgbà míì nǹkan mi tí wọ́n fẹ́ sọ èèyàn àwòkọ́ àkíní tí ń bá sọ nǹkan báyìí báyìí báyìí báyìí ni àti tí wọ́n bá rí pé nǹkan yìí ti necessary gan-an lókù so kí mo fẹ́ ló ń délé yóò ní gbólóhùn pé mo ń ṣe ìṣirátù ìṣmá ní felizan lè tẹ̀bí gbólóhùn tí ó correct ni àdápa ọmọ mi irú àwọn ọ̀rọ̀ mi ìtàdé mọ́ ń pa má alábí náà délé iná ọmọ àwọn búrázì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó ṣe mọ́ fi dàárín àwọn àtàwọn afáàfù òun náà nírú eléyìí náà so then al-ishtiratu uh, uh, uh, al-ijma' fi at-tabdil ìyẹn táwọn míì máa ń sọ náà ipa wọn kan ipa alábí ń sọ so ìyẹn náà ṣe ń padà bọ̀ lórí ẹ̀yìn torí pé lára àwọn nǹkan táwọn míì lẹ́mọ̀ alábí nìyẹn ṣùgbọ́n èmi ni ń gba nǹkan téèyàn kan bá sọ lórí ẹni kejì tọ́jọ́ ń bẹ lórí ìlànà kan náà àfi kí n rí ẹ̀rí both sides àfi kí n rí ẹ̀rí both sides ìtẹ́lẹ̀ yìí sọ máa rí ìtẹ́lẹ̀ yìí náà sọ máa rí torí pé ó ṣeéṣe kó ṣe pé in the process of eh, uh, ìfèsì fún nǹkan gbà mí ìyẹn lè ṣe mistake ni àbí in the process of gbígbọ́ nǹkan gbà mí ìyẹn lè ṣe mistake ó gbọ́n tẹ́lẹ̀ yìí sọ ó gbọ́n tẹ́lẹ̀ yìí sọ torí wọ́n méjèèjì tán sọ yín sí onísúnnà ni wọ́n kódà kò ṣe pọ́ ní bídíà òun lẹni tẹ́ fẹ́ gbé tí wọ́n sọ̀rọ̀ against ni tàbá sọ pé torí pé àfá àwa ṣe rọ́gbù fún láti gbá tàbá àwa sọ fine no problem torí pò kẹ́ ẹni tán sọ yìí ni oníbídíà ni ṣùgbọ́n yóò túmọ̀ sí pé gbogbo tàfà bá lẹ̀ mọ́ ni torí pé àfá àwa náà bá so pàtàkì lọ́pọ̀ yẹn kó ní bídíà tó ṣe pé ẹni tí àwọn àfá tí ẹnu wọn kò lé lórí nì ẹni tẹ́nu wọn kò lé lórí àwọn bí jambo sọ fún alápẹjú ẹnìsìn a láti rí tíra jambo sọ wọn ni ká tó gba nǹkan táwọn sáráfù wá sọ lórí ẹ torí pé gbogbo wọn lẹ́nu wọn kò lé lórí ẹnu àwọn sáráfù wá kò lórí jambo sọ fún wọn ni ṣerú yìí wọn ànílá ìpín wá kí ni àwọn nǹkan ṣe nǹkan tán sọ ń pa ẹ̀ṣọ́ kó correct ọ̀rọ̀ wọn eléyìí wọ́n ní sàn àríyàn kan tó ṣe pé kéye náà àwọn àfọkùnlé lápèjú ẹ nísìn Yakubu Shaiba tí mọ́ Muhammadu bá dáa ni tẹ́lómi ó bá dáa ni àbí Ali bin Jafar lápèjú ẹ tí mọ́ Muhammadu bá dáa tẹ́lómi ó bá dáa ni kí ni àwọn pọ́ìntì tó ṣe kókè alimam ahmed rahimahullah ta'ala tán mú wá kí ni pọ́ìntì táwọn àfáà tí wọ́n bá dá ẹ mú wá ní tọ́lìfù ilmi yóò sọ́dí ẹ ní àmì yóò sáré gbà bẹ́ ní àmì yóò sáré gbà bẹ́ ìjọba fi lè mú ẹni tó jẹ́ tọ́lìfù ilmi àbí alim gba nǹkan tó ṣe wípé alim ẹgbẹ́ rẹ̀ sọ ń èèyàn kan trust tó ní sí ni ṣùgbọ́n yóò túmọ̀ sí pé nǹkan yẹn gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ní gbogbo ìgbà mi torí pé ìgbà mi ẹni tó jẹ́ alìmù gan ó lè rí láì lórí àfáà kó rí láì lórí alìmù mi ipé nǹkan tí ẹni yìí sọ ìsókè so ló fà tó jẹ́ pé imam ahmad rahimahullah daudin al-zahiri tí ó fẹ́ wá so ó ń tráì láti wọlé wá sọ́dọ̀ imam ahmad ọmọ wọn sọ́ọ̀lì ó tráì láti sọ fún bàbá rẹ̀ pé alágbájá ah, èèyàn kan béèrè yìí nǹkan kan mọ́ra wọn talẹ́ nìyẹn títí títí tí bàbá fi gẹ́ẹ̀tì wípé kíní Daud bin Ali az ni so Imam Ahmad ní rárá kó má wọlé tọ̀ mi gbogbo ọkọ̀ báyìí báyìí báyìí ló ń ṣe ọmọdé lọ sọ fún Daud bin Ali az tí pé wọ́n ní báyìí báyìí báyìí ní ṣàwọn ìrọ́ náà pamọ́ ní wọ́n ní kíni Imam Ahmad sọ wípé Muhammad bin Yahya asdaq minhu in tí Muhammad bin Yahya ẹni tó sọ ó ṣe kíni ojú òdòdó tí ẹ lọ that is olódodo Muhammad bin Yahya az-Zuhri lọ́dọ̀ ń pè yẹn kan àbí tààzírù tí yẹn kan wá ṣe láìwo nǹkan yẹn ni láìwo details yẹn ni eléyìí kò ń ṣe nǹkan tuntun ṣùgbọ́n yóò túnmọ̀ sí pé torí pé ní yìí ti gbà ń sì gbogbo yẹn náà gbọdọ̀ gbà ló fi jẹ́ pé tàbá wọnú ìtàn náà ni àárí ibi tí wọ́n ti ara wọn ni Yahya bin Ma'in yóò khalafa al-Imam Ahmad nípa àwọn èèyàn kan Imam Ahmad wọ́n khalafa Yahya bin Ma'in nípa àwọn kan al bukhari wọ́n khalafa alimam ah, ahmed níbi àwọn kan àti bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ sọ eléyìí ò kí ń ṣe nǹkan tuntun òun nǹkan tó yóò wà kí ń ṣe pé a wà ní àsìkò íńtánẹ́ẹ̀tì tí gbogbo nǹkan tí ó kàn máa pẹ́pẹ́ tí ẹ̀ka bá sọ̀rọ̀ kan nísìn ká tó bí ìṣẹ́jú mélòó kan ní ó ti kárí ayé so lè jẹ́ kíyàn máa fi tì sí ọ̀dọ̀ èèyàn tẹ́ni ò ṣe eléyìí aburú òun nǹkan yẹn àbí tẹ́ni yíò sọ ṣe lè àbúrò yìí náà ọ̀rọ̀ ní kó ṣe ìlzámù kò ṣe ìlzámù ní pé ṣàlèzé ìlzámù àwọn èèyàn bí tẹ̀bírí ṣe in tí ẹnu kò lè lórí òun lè léyìí bífọ̀ kí n tó lọ síbẹ̀ lára nǹkan tí àfáà yìí sọ òun ni pé ṣe kàràlbán rahimahullahu ta'ala Ah, ipe mọ́nájú wọn that is uslubu wọn mo tẹnumọ́ ń bẹ̀rẹ̀ mo sọ níbi ọdíò ah, mi àbí fídíò mi ipe uslubu wọn ni manhaj orí pé ìtumọ̀ manhaj ní èdè lárúbá òun náà ní kíni uslub tariqa ẹgbó ṣe ń bẹnu dictionary so yàtọ̀ sí manhaj tó ké tó ṣe pé yóò máa ṣe àkídà tó ń lọ pẹ̀lú àkídà yìí ń kọ́ là ń sọ manhaj yà ní uslub tariqa manhaj àbí uslubu sheikh al-albani rahimahullahu ta'ala fi radd al-mukhalifin ó yàtọ̀ fún uslubu sheikh rabi ó yàtọ̀ sí uslubu sheikh rabi so ọmọ ya wá rí fẹ́ sí liqa tí sheikh al-albani ní pẹ̀lú abul hasan àbí tí abul hasan ní pẹ̀lú sheikh al-albani ní 1416 sheikh al-albani wọ́n jáde láyé ní 1420 abul hasan ní tí ní 1416 ó dẹ̀ bèrè àwọn questions tó pọ̀ lára nǹkan tó sọ fún wọn ò ní pé Sheikh Rabi wọ́n ní kí òun mọ sálámà sí wọn wọ́n dẹ̀ ní kí àwọn kóun sọ fún wọn ipe kan ṣe nà sí àfún àwọn ṣùpàbù Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n sọ̀rọ̀ dáadáa ń pa Sheikh Rabi wọ́n sọ̀rọ̀ dáadáa ń pa wọn nípa manhaj wọn that is manage tó ṣe polo pẹ̀láàkídá lánsánsìn wọ́n sọ̀rọ̀ ń pa so Sheikh Al-Albani rahimahullahu ta'ala Ah, abúlásán ó bèèrè àwọn bèèrè lọ wọn ó lè sọ̀rọ̀ lọ́la ń pa Sheikh Rabi hafizahullahu ta'ala ṣùgbọ́n wọ́n jẹ́ ká mọ̀ wípé tọ́ẹ́kọ́ bá ṣe tàlá tó fún ní àwọn Yorùbá ṣe àǹfààní lọ́dọ̀ wọn púpọ̀ nípa bọ́n ṣe ń ṣe rọ́dù fún àwọn èèyàn ilẹ̀ ìní nǹkan tí à ń sọ̀rọ̀ lórí nuktatul khilaf òun náà ni ọ̀rọ̀ uslubu Sheikh Rabi' aw manhajuhu fi radd eléyìí nìkan tí a ń sọ eléyìí mú sọ wípé manhaju àwọn àtàlábí dàti uslubu àwọn méjèèjì ni wọ́n ń lọ pẹ̀lú ara wọn ni torí pé gbogbo àti alábí ń fúlò pẹ̀lú Sheikh Rabi' nípa rọ́dù lórí àwọn sáfọ́rọ̀ àwálí Salman Auda àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípa àwọn nǹkan míì tí Sheikh Albani tí wọ́n bá ń sọ torípa àwọn òwà fákọ̀ àwọn Sheikh Rabi àtàwọn afá Saudi mi nípa ọ̀rọ̀ Safar Awali Salman Auda ní gbogbo àsìkò báyẹn so ibi pé tamara àwọn tó ń criticize wọn mọ́ ń lè mọ́ wọn gan ìyẹn Sheikh Al-Albani ìpapọ̀ ń gbìyànjú àti ṣe scott àwọn bífù yìí ni ìyẹn kan sọ ń gbà kan pé ìkwáni ni wọ́n kẹ̀kọ́ wọ́n ní táwọn ìkwáni bá nírú wọn tá máa ní irú mẹ́ta wọn ni so ipe ìkwánu máa change wọ́n tàǹgbà ẹni alábí gẹ́gbẹ́ sọ́nà ọdíò kan ni wípé òun mọ̀ pé hákù ní wà pẹ̀lú ṣe kọ̀rọ̀dì àwọn dẹ̀ dúró tí wọn àwọn dó pẹ̀lú wọn bẹ́ẹ̀ làwọn try láti ṣàlàyé ọ̀rọ̀ fún Sheikh so nínú ọdíò yẹn ni wọ́n sọ̀rọ̀ pàtàlá tó fún bí eléyìí ni ọmọ ìyàwó ń rí fẹ́ sí ṣùgbọ́n èyí tó yàtọ̀ sí òun ni ti sheikh jamilu zainu ìyẹn 1417 òun ìyẹn wáyé wọ́n ṣe ti 1416 mò ń fẹ́ sí 1417 ìyẹn mo play nínú lecture tí mo ṣe kọjá ṣùgbọ́n kàkà tẹ̀frígì díẹ̀ níbi kìíní ẹ̀ká lè wò ṣé wọ́n kàn rọra sọ pé níbi àwọn ìbára àti kán sheik alalbani rahimahullahu ta'ala wọ́n sọ nínú ọdíò 915 ọdíò 915 so wọ́n ni wàlìdálíká nítorí léyìí alwáàkẹ́ nítorí jẹ́ reality nahnu masururun jiddan inú wa dùn gan bí nàṣàtì àkínà dr ilmi pẹ̀lú nàṣàtì ọmọ ìyá nàṣáàtì wọn tó ní ṣe pẹ̀lú ìmọ̀ lákín nánà nà ń sọ́hùhù ṣùgbọ́n a ń ṣe wá sí fún wọn a ń ṣe wá sí fún an yẹ stáàmìlẹ̀ rífkọ̀ ipé kó lo leniency kó rọ̀ ma àwùlá inas pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí alẹ́dínà harafu àwọn tó ṣe pé wọ́n yẹ gẹ̀rẹ̀ àndáwàtí láìlmà ìdá tánwà lọ ń tẹ̀lé dáwọ ọkùnrin kan tí ò ní mọ́ wọn náà kúlìnà lè dóktór wọ́n ni a sọ fún dóktór yẹn Sheikh Rabi Said Qutb ipe Said Qutb laysa bi alimin kò ń ṣàfà bal rubbama la yuhshar fi talabati al-ilm kódà a lè kàkúnú àwọn student of knowledge a sọ fún Sheikh Rabi ipe kini a sọ fún dóktór يعني شيخ ربيع اكسد قطب ليس بعالم كن شافع بل ربما لا يحشر في طلبة العلم كده عليك كنا student of knowledge ككثير من الكتاب يجب يقلق ورايتاز وبخاصة بترجلو المصريين أو تجار مصر يعني يكتبون ويظنون أنهم مما يحسنون صنعة ومن كنك wọ́n dẹ̀ máa ń fìl pé lára àwọn tó mọ̀ nǹkan ṣe làwọn àádàrá yìí in tí mo rí nìyẹn ṣe Jamilu Zainu wá ń béèrè lọ wọn ike àwọn sọ pé Sheikh Rabi ni fi ziyara níbi fífìtì mi tí ó ṣíwájú takalamna an kitab adwa islamiyya ala akidat Sayyid Qutb asọ̀rọ̀ ń patíra ìní àti yín wa ẹ̀dẹ̀ sọ fún mi pé a nà fi ìṣìdà ipé ilé kòkó oúnbẹ̀mbi tíra yìí fàánà tọ́lá túkà bí dẹ̀lìlì mo wá béèrè lọ́wọ́ yín pé ẹ̀rí rẹ̀ dà ẹ̀rí rẹ̀ dà wọ́wọ́ àtà ní fi marratin okoro inda àkínà abukamil ẹ wá ṣe kí ni ẹ promise me nígbà mi lọ́dọ̀ ọmọ ìyàwó abukamil i don tọ́lá túkà bí dẹ̀lìlì kò béèrè ẹ̀rí ńgbàtà wà mẹ́ náà kúta lílá àdúrò ní al'an ẹni ní example lọ́wọ́ báyìí fa'uridu an ara ṣídà tafi kútùbí mo fẹ́ rí ṣídà ilé kòkó tó ń bẹ́ ń bi tíra rẹ̀ hátà ń sáhàwò kí n lè bá pàkíyèsí wọn ṣe kalabani wá ní tayyib wa an ta makara ta kútùbá alódàbẹ́ ṣe o kàtírẹ̀ ṣe jẹ́mílù ní kọ́ràtù kútùbá mo ka tíra rẹ̀ lakin lam ajid shidda ṣùgbọ́n mi ò rí lè kókó tẹ́ ń sọ yẹn Sheikh Albani subhanallah lẹ́ni tí ohun tí ọ̀rọ̀ yẹn yà lẹ́nu ìpè àà Sheikh Jamilu Zeni náà bẹ́ẹ̀ ni àtinà al-burhan ala shiddatihi fi kitabi ẹ fún wa evidence nípa líle kókó rẹ̀ níbi tíra rẹ̀ àdúrà islamiyya ala said qutb kofikri that is a orúkọ tíra ẹni Sheikh Albani ni ana ma kuntu azunnu annaka bi hajati ila misli ala ad-dalil ni roko ni jiru ẹ̀rí báyìí Sheikh Jamilu Zenu ni atathabbat mo kàn fẹ́ ṣe kí ni mo fẹ́ confirm ni so gabin ka sọ fún wa ipe ìgbà míì èèyàn kan lè ṣe járíwì yàn ni bí Sheikh Albani ṣe ṣe járíwì Sheikh Robinson pé ṣídà wọn bí ni wọn ṣé jẹ̀mínú zẹ́nu wò pé lóyún tóun mọ̀ táwọn mọ̀ yàtọ̀ sí nǹkan ṣe kàgbà ní sùn so wọ́n ní ìdí kíni atasabbut kan confirm nǹkan yẹn ni kí ṣe kàgbà ní dẹ̀sí kíní yẹn rinlẹ̀ ṣe kàgbà ní sọ pé atasabbut liman lam yadrus ẹni tí ó tún sọ yí pé òun fẹ́ confirm lẹni tí ó bá dára sá tí ó kà nǹkan yẹn ni àmọ́ wa anta darastal kitab ṣùgbọ́n ìwọ náà ló ti kàtí ọ̀yẹ̀mí ní awwalil akhiri ó kà láti bẹ̀rẹ̀ dópin ودرست كتب الأخرى ولكواتر مينا ما وجدت شيئا من الشدة أولي لكوكو كمبه شيخ جميل زيني ما وجدت من ريو حينما كتبتم له تزكية إن بتاني جنت كتزكية فشيخ ربين وأنتم موافقون عليه تي أدي لا شكين تينا لأجريك بلوه ثم قسمت المعارضين له إلى قسمين أو تنتقوا sheik rabi ẹkùn ọ̀sánà méjì kìsù alim ìpín kan àwọn tó jẹ́ alim wọ kìsù ثم في الأخير قلتم هذا الثاني أيضا يعني كلام قاسي إن كان فرعي صورة لي نكبايت نكيج جدا أكثر مما قال مما قاله جنتون كان صولو so sheik al-albani rahimahullahu ta'ala wọ́n ni asani h ẹlẹ́ẹ̀kejì kí ló ní mo sọ ń pẹ́ sheik zainu wọ́n ni alẹ́rí wa an awa awa an kada ẹsọ wípé ẹlẹ́ẹ̀kejì pé o nífẹ̀ẹ́ nú àbí bákanbákan fakultum adha yajibu an yuksam ẹni rí yẹn báyìí ni ìpẹni tó yẹ kí wọ́n kẹ́yìn yẹn ni wa yajibu an kada wa kada wa hada fi ìṣídà àkfàr sọ ṣe bìyànjú zẹ́rù ní irú nǹkan tẹ́ sọ nípa ẹni mo rí pé títí gan ó just like irú títí abil hasan ta 1416 ní kó mi sheikh albani ìgbà sheikh albani sọ̀rọ̀ nípa àwọn èèyàn tí wọ́n disagree pẹ̀lú sheikh robi so that is tí wọ́n tako mọ́níájú wọn ni náwọn nǹkan tán kó alódodo ni so wọ́n ní ìkànnù mọ́nájú táwọn sọ́nsìn mọ́nájú tí ó jẹ́ mọ́nájú tó lọ pẹ̀lú ọ̀rọ̀ àkídà àwọn sọ́nsìn kan ṣe so wọ́n ní èèyàn kan mú àwọn èèyàn méjì sí àkúṣe pé kó jẹ́ aláìmọ̀ àti kó jẹ́ sọ́ìbù hawa so kó sọ́ìbù hawa yẹn ní yuksam zaharu so ilé náà ni tí sheik jamil zenu sọ wípé wọ́n kọ fún sheik rabi so wọ́n try láti rán sheik albani létí ni pé èyí tẹ́yìn gan sọ́mọ̀ pé yuksam zaharu wí ni ẹni yẹn ṣídà ti ti yẹn gan le sheik rabi lọ Sheikh Albani wá ní ṣídà mímọ́ ilé kókó mímọ́ látọ̀dọ̀ ta ni asail mink ẹ̀yìn ṣídà lọ́dọ̀ yìí hínàmà katabta lahu fil khitab gbàtẹ́ kọ́ nkankan fún katabta li Sheikh Rabi ẹ̀kọ́ fún Sheikh Rabi ni annaka tashkuru ala nashati ipe ẹ̀ndúpẹ́ fún lórí nashati ẹni alẹ́ ilmi tó jẹ́ ti pàtàkì bákanáà ẹ̀yìn ṣe nàṣíà fún pàtàkùlù mukhalifun lahu kisman lẹ́yìn ẹláwọn tí wọ́n takò wọn ìpín méjì wọn kismu kada wa kismu kada wasani ada yajibu an yuksam ìpín kan ìpín alákọ̀ọ́kọ́ ìpín ẹlẹ́kejì ẹni ìpín ẹlẹ́kejì yẹn pẹ̀lú ẹ̀rẹ́ ẹ̀yìn ẹ̀ ó yẹ kẹ́kẹ́yìn ẹ̀yìn wa yajibu an yub'ada bẹ́ẹ̀ ni ó yẹ kí àwọn tán sanwó àwọn lárúbáwá máa ń lò láti lè fi kà fi ṣépè fún yàn kò ṣe pé kọ́ lọ kẹ́yìn ẹ̀nà sọ wa takallamta kalaman qasiyan fil qismi thani alladhi wọ́n ní ẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó lé nípa ìpín kejì ní àwọn mukhalifun fún Sheikh Rabi Sheikh Albani wọ́n ní tayyib anta al'an tatabanna ra'y ad-doktor aw uslub ad-doktor wọ́n ní kí má gbọ́ yí dáadáa ni ṣe ráàyí dòktórù àti uslubu ẹ̀ tó fi máa ń ṣe rọ́dù fáwọn mukhalifun yẹn ìwọ náà ó sọpọ́tì ẹ̀ ìwọ náà sọpọ́tì ẹ̀ tí máa gbọ́ yí dáadáa ṣé Jamil Zain sọ pé láà rárá kò ń ṣe pé mo sọpọ́tì ẹ̀ ni so uh, ana ma atabanna ba su rilu shidda kọ́ ṣe pé mo sọpọ́tì ikọ́ ṣùgbọ́n ṣí dá ẹ̀mú fẹ́ kẹfì hàn mí Sheikh al-Albani ní afwan anta al-an kama yaquluna indana fi sham nisul kalam ma alayhi jawab bó ṣe ń sọ́nsìn tó kí ah báwọn yà ṣe máa ń sọ ní ọ̀dọ̀ wa ní sham ike nisul kalam ma alayhi jawab that is ìdájì ọ̀rọ̀ àti fèsì sí máa lé torí pé nǹkan tí ó kún ni fa'al fa'imta ma da'ani bi qawli anta al-an ṣé o gbọ́ mi yé pẹ̀lú pínlẹ̀ tó sọ pé ìrẹ́ nísìnyí ṣe jẹ́míze ní náà ṣe kàlùbá ní fásbír aláyàwá ṣe sùúrù fún mi antàlẹ́ antàtàbá náà òṣùlùbà dr rọ̀bí nísìnyí wọn náà gba mẹ́tọ́ọ̀lì ṣe rọ̀bí ismaya akhi aláìhàdìkì farabalẹ̀ gbọ́ mi rọmọ yá mi isbir aláyà توسطك وشيك يعني دي نتو إذا أنت تتبنى هذا الأسلوب إتما لاني فكي أسلوب ييني وانا سوبوتي كيف تقول له كل نصر الله جميل زينني لأني أنا أنفي شدة عنه تركم يوبا باني شدة وأريد أن أرى شدة أين هي مفكة في بيت شدة يا وامي سبحان الله شيك الباني سبحان الله ما في فائدة من إعادة الكلام كوسان فاني بكرة ما ريبيت يوروي ilá ìdálẹ̀m yẹfàn báwọn náà báàdọ̀ àti tá a bá gbọ́rọ̀ ayé lókù anasa imtul an minka ìtí mo gbé lọ́dọ̀ rẹ̀ nísìnyí pé lakin an akul anasa imtul an minka mo gbọ́ ẹyẹ báyìí lakin an akul an èmi sọ́nsìn binan alama sẹ̀mí ìtùmínka bẹ́ẹ̀ lórí tí mo gbọ́ lọ́dọ̀ rẹ̀ annaka tatabanna usluba doctor fi raddihi ala said kod ipe support method doctor fi rọ́dì aláṣẹ́tkódù nípa rọ́dù ẹ̀fún ṣẹ́tkódù wàhálà ikhwan muslimin lórí àwọn ikhwan muslimin náà bákan náà wàhálà kulli munharifin àni sunna mẹ́tọ́dì wọn lórí rọ́dù fún gbogbo àwọn tán yẹ gẹ̀rẹ̀ kúrò mi sunna sọ́yìn hàdà lẹ́rìí akú ṣe tí mo sọ yìí correct ṣe jẹ̀mí zenu náà dàtí ṣe jẹ̀mí zenu gba mẹ́tọ́dì tí ṣe kọ̀rọ̀bí tàbí ń ṣe rọ́dù fún àwọn شكرا البانواني الآن هل يصيح أن نقول أن إنساني نو قال هذا هوا سوشهال سويك أن يكون سليس أو سولي تفينو ونانو ما شقاك نان قلبي بني أهدين وكاري كنشيك الله كاري هذا أولا يوم باكا نيا كوكونا على يكفينا في أسلوب الدعوة شكو توني بميتود الدعوة أن نقول إن هذا خطأ كان خطأ لليه أو هذا الضلال إليه ضلال abilash na ta'amak ila ma fi kulub láì ní dénú ọkàn àwọn èèyàn ká máa ṣe kí ni ká máa tọpinpin ọkàn àwọn èèyàn aw na kú lè náà qala zalika an hawa àbí ká sọ pé nǹkan tó sọ ìfẹ́ ní ló fi sọ ọ̀bí ká sọ pàtàkì lọ bá dà ní intakala ila rafiqil a'la lẹ́yìn àtẹ́ni yìí ti lọ sí ọ̀dọ̀ ọlọ́run ila rahmatillah lọ sí ibi ìkẹ́ ọlọ́run ọba wa fadli àti àánú ọlọ́run ọba seth kutbu ní sheik albani sọ báyìí as'aluka أنا الآن من بيه لوار نسم هل هذا من أسلوب الدعوة اللينة التي مصفلنا لا آنفا ببعض الآيات والأحاديث شيء أسلوب الدعوة ترى للي يتموى تجوا فنو القرآن بكنا أحاديث شيء الباني وانت كوصر نبرة كني نتي سوليو 1915 هل مو كدانلود لوري انترنت نسوس لا تلودا ونورو 1915 915 rather so kagbọ kagbọ láti bẹ̀rẹ̀ ta ma fi gbọ́ débí àbí militẹ́mì àárí àwọn kẹta sọ yí ń bẹ̀rẹ̀ so Sheikh Albani wọ́n ní ká ṣe tẹ̀bínú kátọ́ ní kárídọ̀lá lélẹ́yìn kẹkẹ láì wọnú ọkẹ̀ èèyàn eléyìn muslimu dáa tó ṣe kíní ṣe jẹ́mi zenu sọ pé anhawa ṣe rọ̀bí sọ anhawa ni Sheikh Albani sọ pé an tàtàkúrò akàdà ìwọ́sọ bẹ́ẹ̀ Sheikh Jamilu ni ana kultu mo sọ pé nà Sheikh Rabi pé Sheikh Rabi qala àwá ipé wọ́n sọ ní ti fẹ́nu ana uridu shidda fi kitabi Sheikh Rabi in tí mo sọ ni pé ibi tí shidda wà mi tíra Sheikh Rabi yẹn mo fẹ́ kẹfì yẹn wal kitab mawjud indak ọ̀ átẹ́nibi tíra ẹ̀rẹ̀ bẹ̀lọ́dọ̀ yẹn dẹ̀ promise me Sheikh Al-Albani anta madha nasabta ilayya fi shay'in qultu anna hadha ash-shay' yajibu an yu'akhkhar ma huwa oní àmọ́sàn kankan pé nǹkan yẹn nìyẹn Ah, ẹ̀tìtẹ̀lẹ̀ kejì Sheikh Jamil sọ pé áàdà kalamuka anti pé ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ Sheikh Albani ni fahimtu ana kalami nam kalami annada ittihaman nas bil hawa ìtẹ́ mi ń sọ òní wípé kámọ́ sáré máa accuse àwọn èèyàn pé ìfẹ́nú náà fi ṣe nǹkan Sheikh Jamil ni lá anta kun anta كنت تقول أما يخالف الشيخ ربي منهم من يخالف عن هوى ومنهم من يخالف كذا ẹ sọ ń pa Sheikh Rabi ẹ láwọn tán tí wọ́n disagree pẹ̀lú ẹ̀ tán jẹ́ mukhalifun fún so ipò ẹlòmíì ìfẹ́núná fi ń ṣe ẹlòmíì bákanbákan ni wa hadha yajibu an yuf'ala bihi kadha wa kadha èyí tó ń ṣe nífẹ̀ẹ́ ní ẹ̀rẹ́ kan ṣe báyìí báyìí báyìí fún Sheikh Albani ni yuf'al fi madha kí mo ní kan ṣe fún Sheikh Jamiu ni fi hadha shakhs alladhi yaqulu hadha al ẹni tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí sheikh albani nahnu yajibu an la natajadal ala alhawa so ẹ má jẹ́ kí ó ní ọ̀ràn yẹn ni ló jẹ́ ká má jiyàn lórí gbólóhùn hawa yajibu an nuhdira nusus wain adal kalam so kí am text wa ká mú tíra wa gbólọ̀rọ̀ yìí wa that is ọ̀rọ̀ tí ó ní mo sọ yẹn gbóló wa sheikh jamilu min kalami sheikh rabi níbi ọ̀rọ̀ sheikh rabi sheikh albani kulli sọ fún mi wain bólówà hátà nùtọ̀lẹ́ àwọn àkì kálẹ̀wò ìrọmọ̀yáni sheik jamilin a tẹ́fkíyà lẹ́tí kataba sheik sheik rabi fi waraka tẹ́fkí àtẹ́kọ̀ fún sheik rabi bẹ̀lẹ́ ti sọ gbólóhùn wípé àwọn tí wọ́n ń sáláfà sheik rabi ọ̀nà méjì na pín sí àwọn kan ń takò ní títí ìfẹ́nú àwọn kan àwọn tọ́lẹ̀ ń takò ní ìfẹ́nú yẹn báyìí báyìí báyìí lẹ́ẹ̀kan ṣe pẹ̀lú wọn sheik albani ni àfihàn kutuba sheik rabi kutuba ala rabi ẹ fún wa ní tíra Sheikh Rabi Sheikh Jalilu ní fi waraka kanat kharijan al-kitab pépà kan bí wọ́n ti ṣe pé àsìn ó wà ní tàtírà Sheikh Albani summa madha wara adaya ustaz gbogbo eléyìí tí ó ń sọ èyí kí lóyìn ó fẹ́ ká gbàǹbẹ́ Sheikh Jamiu Zaini yani wa rajulun insha Allah nahsibu ala khairin Sheikh Rabi ni èèyàn ọkùnrin kan tó ṣe pé insha Allah àwa lérò pọ́n bẹ lórí dáadáa fanáàsì yaqulu àwọn èèyàn sọ pé khalas ó ti tán sí sheikh nasir yaqulu ala uslubu ghayru sahih sheikh nasir ń sọ pé kí ni uslubu kò lálàáfíà dàbí sheikh jamilu ń sọ wípé àwọn èèyàn ti ń gbé káàkiri pé sheik al-albani sọ wípé uslubu sheik rọ̀bí yóò sọ̀hí wà ń dáwó ṣídà àwọn èèyàn ti ń gbé káàkiri pé sheik rọ̀bí ní ṣídà fanánù rídùn nára ṣídà àìnàhíà ṣídà tí ẹ sọ pé ó níyẹn táwọn èèyàn ń gbé káàkiri afẹ́mọbi tó wà ọ̀rọ̀ tí sheik eh, jamilu ń sọ yìí ni sheik rọ̀bí gangan fúnra wọn padà pé sheik albani létà tẹ́ṣì sọ pé kí ni tán ní àwọn èèyàn ń lo ọ̀rọ̀ yín against wa ọ̀rọ̀ tẹ́ ń sọ àwọn èèyàn ń lo against wa bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ yín púpọ̀ ọ́díò táwọn èèyàn gbé ká gbé jáde láìpẹ́ yìí so tó túmọ̀ sí pé sheik rọ̀bí gan acknowledge pé sheik albani gbà pé kí ni wọ́n sọ̀rọ̀ tí àwọn èèyàn lè lò against àwọn bí Sheikh Jamil náà ṣe gbọ́yé ń bí báyìí ni so Sheikh Albani wá ní ìgbà tí Sheikh Jamil ń bèèrè pé bolo wà wọ́n ní fi kulli kutubi ishidda mawjuda gbogbo tíra rẹ̀ kò ní ṣídà wa Sheikh Jamil ní indakum àdúwà islamiyya ṣe ní àdúwà هنا يقول الشيخ ربيع صونين ودواء إسلامياني يعني، فهذا يبين إصرار سيد قد من كتر الشيخ ربيع من ودواء إسلامية فهذا يبين إصرار سيد قد إليه لون فين إليه إيراني سيد قد على الطعن في أصحاب رسول الله صلى الله عليه وسلم لاتي لما máa ta sí àwọn صلى الله عليه وسلم وإصراره alaihi wasallam wa israrahu ó ينريري على الاشتراكية الغالية لوي كومينيزم التي قررها في هذا الكتاب تفن لأنه تراج وإصراره بكنا ينريري على رمي المجتمعات الإسلامية كلها لأنها مجتمعات جاهلية نقبع إكبي أنواع وجو إسلام ونيا وجو جاهلية أي كافرة láti sheik rọ̀bí tú jahiliya àti ẹ̀fẹ́ kúbù lónú tíra ẹ̀ nínú advice nínú aládàlẹ̀ ìsìnmáyé ẹni jahiliya tí ó lò wọ́n bá tú sí kí ni wọ́n ni àìká fìràdà tí kó ń kà fara wọn ni sheik albani ẹni adamu shidda eléyìí tó lò ní sin tó sọ yìí pé káfíra ni jahiliya jahiliya àti kúbù lò nínú tíra yẹn tí sheik rọ̀bí bá tú sí káfíra nínú tíra tuntun àdá ìsìlámíyà ni شيء يمكن شيء شدة هذا مش شدة شيء يمكن شيء شدة شيء جميل وين شدة أين هي شدة دام بيقولون في الجاهلية يعني كافراني ما قال الجاهلية ما قال شك على الباني يا أخي في يوم يامي لا تكرر الكلام ما ريبيت يورينا الله يرضى عليك كلهم بان يونسي ونخلينا في في اللفظ التي نحن نتباحث فيها الآن في جكاو آه لفظة تنلو جاهلية إنه جكاو أنت تعرف الحديث الصحيح وانا ما قوي هو أنه حديث لا لافيا إن فيك جاهلية إن فيك جاهلية هل هذا معناه أنه كافر؟ شنبا تشانب صلى الله عليه وسلم صفون صعبي تصفون إنك مرون فيك jahiliya يعني ṣe ìyẹn túmọ̀ sí pé àníbí sọ yí pé káfíru ni sàábíyàn ṣe jẹ́rin nílá ṣe kalbani tọ́yìb fàìdá asẹ́d kodo wá sọ fọ mùsùlùmá àhú tí sẹ́tìrì wá sọ yí pé àwùjọ òun o tó bá ròyìn pé bí anna mùsùlùmá jàìlì pé bí anna mùsùlùmá àhú táàfi wá sọ pé ń kà fara àwọn torí pé kún wọn ní mùsùlùmá ó jahili sheik uh, zainu wọn ni hinama qala àwùlá ilmu azinun alladhina yaquluna la ilaha illallah ìgbà tó sọ nínú tírẹ̀ mi àti sunu fi dhilal Qur'an tó ti sọ pé àwọn tí wọ́n ń ṣe àzánù ni ó ti ń sin èkédé àwọn ṣe rí dání albani ni nahnu huna al'an ìbíbà ìlà wọ́n látú jíbi lími bára mọ́lọ̀ mọ́rọ̀ mi wà fún mi láti ta èyí tó lónú tíra yìí òun là ń sọ kò ń ṣe tó ló níta ya akhi nánú náà ti ṣe ìbára lẹ́tí dẹ́nìyàn ìbára tó ń bẹ wájú wa ilá ń ṣe nìkọ́ṣù wàlíkúlẹ̀ ìbára mú àhádátuna each ìbára wà lórí ẹ̀ ṣùgbọ́n fi àìlà àkírí yìí bẹ́ẹ̀ ni ìkọ̀ọ̀kan ni a ní nìkọ́ ṣùwà pẹ̀lú ana akulu al'an ebi ń sọ ń sìn al-mujtama jahili yuqalu ay kafir ṣé ìtumọ̀ mujtama jahili tá máa lo ìtumọ̀ ni pé mujtama kafir ni nanu naqul ay kafir alhara lin gbà tí ẹkọ̀rọ̀ bí sọ yípo ń kò ń káfí ṣe ìtumọ̀ sí pé ṣe lìnì nìyẹn ṣe ka Jamil Zainuwa níbi ní ìsbàtí ìkẹlì máa rí máa yà sàhíyà àìlé ìtànlò ìbọn kan tújá ìlú ní káfíìrù níbẹ̀ yẹn ni àbí jahiliya ní káfíra ilé gẹ́rù sahiya bas bin isbat ilma sabak bẹ́ẹ̀ lórí nǹkan tí a ti síwájú yìí sheik albani ya akhi ilẹ̀ ọmọ ya mi allah yarda aleki kọlọ̀ mako ma yọnu sí yani nahnu naqul ita wa ni pé kullu kelma kelma anta nafaita anifan an yakuna fi kitabati shidda lẹ́ẹ̀kan oní kò sí ṣídà bí àwọn kitabatẹ̀ wa annaka ma ra'aita fi shay'an min ash-shidda ipe òrí kankan tó jẹ́ ṣídà nù ti rẹ̀ ara shay'un min ash-shidda eléyìí ní sìnyọ̀rọ̀ tó lé ní ìyẹn lọ olóògbólóhùn jahili ẹba tó sí kíní káfir walidhalika nahnu la nuridu an nata'assaba li ashkhas àwọn òfẹ́ kagbárata fún àwọn èèyàn kan wàlá alá ashkhasin kádẹ̀ mọ́ gbárata against àwọn èèyàn kan yàní la nuridu an nata'assab li zaid wàlá alá zaid àfẹ́ gbárata fún zaid bẹ́ẹ̀ láfẹ́ gbárata fún gbárata against zaid ni la nuridu an nata'assab li akhina rabi' àfẹ́ gbárata fún ọmọ yàwá rabi' لأن الحق معه تريكون دون بكلوه لأن سوى الله acknowledge pé àtọ́wùn bẹ̀ ń bí kí àtọ́hùn bẹ́ẹ̀ bí kìíyẹn ni wọ́n lánà orí ìdọ̀nà ta asọ̀bà àlàsẹ̀t kódù bákan náà fẹ́ ṣe kí ni fẹ́ gbára ta against ẹ̀ ní ní anal butler wal khata máa torí pé òun ló ṣe mistake torí pé òun ni ìbàjẹ́ wà lọ́dọ̀ rẹ̀ nùrídù annakuna bayna zaliki afẹ́mọ́ bẹ in between sadidu wa qaribu gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ṣe sọ ana law kuntu mutafarrigan min ajli rabi faqat Sheikh Albani ní tó bá ṣe pé mo devote time mi nítorí rọ̀bí nìkan fakat bìdọ́ ìyá wákìtì wọ́n ní gbogbo àsìkò mi yóò rárẹ̀ ni hatta uti ishara an hadhi fi ashidda na sọ pé lè ṣídà wọn lè ṣídà an tàbí tó harik rasak homirie lakin ka an ni allow me Allah yahdik anta wala akhuna antum bitadhunnu ìwọ ọmọ ìyá àtọmọ ìyá wa bitadhunnu ẹ máa ń rò pé anna sheikh al-albani ma fi indahu ma yashghaluhu kò ní nǹkan mi tó bíza rẹ̀ pẹ̀lú illa an yakra kutuba ziqahu àti ìsìnmọ̀ ṣe sọ ní lájà wọn ni wípé kó kátírà àwọn ọ̀rẹ́ rẹ̀ wa ikhwanu àtàwọn ọmọ ìyá rẹ̀ bọ́ ṣe sọ níbi lájà wọn fil manhaj takon bi manhaj wàkútùbà kùsùmí àti tíra àwọn tó jẹ́ kùsùmù ẹni idon so kóka tíra àwọn ọmọ ya rẹ̀ àti kí tíra àwọn kùsùmù idon wọ́yẹ́ kóòdù bákí yusufi yóò máa bẹ̀rẹ̀ sí máa yóò máa ṣe kí والحمد لله رب العالمين so yi ti tó wa so ọmọ fi kìfáyà èyí tó ìyẹn yi pé ká sọ tán bí zara pẹ̀lú gbọ́n fẹ́ kàgbó tí àrọ̀ bí kí ni so ju pe ka kò pelu gbon fe ka bú mẹ́sọ ni kila ko sun sọ láta tahammas anta aidan ma a sahibin alkadim ma ṣe kí ni ma gbára ta pẹ̀lú ọ̀rẹ́ wa ti ti pẹ́ pẹ́ ni anta takú lè ṣ ma tubayin so Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n sọ eléyìí lónìí so láyẹn wọ́n sọ àwọn ọ̀rọ̀ pé káwọn èèyàn ṣe sùúrù pẹ̀lú àwọn èèyàn nǹkan nǹkan mọ́ra wọn wọ́n sọ lálẹ́ padà síbẹ̀ ká lọ gbọ́ torí àsìkò ní so àsìkò lè mọ́ gbà wá láti ka gbogbo kìíní so lára nǹkan tó wá sọ níbi ọ̀sàlẹ̀ ọ̀rọ̀ wọn náà ni pé فالآن إذا نحن بدأنا نرفع راية الأجر والمقاطعة وإن تبقى بها السياحي في أسماء بيقوتا ويا ما راح يبقى حولنا حتى أولئك الناس الذين قد نظن أن فيهم استعدادا لجلبهم إلى الخير خصوصا كتيو شكو بلوما حتى àwọn بكيني pé لا ni دودو إلى الخير هذا كذا وهذا كذا اللي لي اللي لي láà al'an nahnu ashba ma nakun fil adil awwal bí ìgbà ta ṣe pé a wà ní ìgbà àsìkò àkọ́kọ́ ni yàní nahnu al'an guraba guraba ni wa wa yakfi wasfu rasul alayhi salam intanet sallallahu alaihi wasallam pé wà ní ó tó nanu muta'adun àwọn èèyàn wọ́n ni wà lára wọ́n ṣàbùsù fa faunel hukam àwọn ọlọ́balọ́ba ń gbà ní àwọn ilmùsítàmà ìlàm àbí àwọn lájá society ni الذي سماه سيد قطب المجتمع الجاهلي èyí fẹ́ kúdù pé ní mùsùlùmí jahili lẹ́nà yaglibu alim afal jahiliya al-ula torí pé àwọn ìṣe sí àwọn ará jahiliya àkọ́kọ́ òun ló ń ṣẹlẹ̀ sí wọn àti ló kọ́mọ̀ láàrin wọn ni àwọn ní kí al'an tabarruj an-nisa àwọn obìnrin wọn múra bó ṣe kán múra sábàkú nisa al-jahiliya débi pé kí wọ́n gbáwájú àwọn nìsájà ilé àníjà ìmúra dáadáa fadlan an inhirafati akadiyya kaná tí sọ ìyẹ̀gẹ̀rẹ̀ kúrò níbi àkídá tó lálàáfíà wà fìkíríyà ìròrí tó gbádùn ìyẹ̀gẹ̀rẹ̀ kúrò ń bẹ lọ síbi ìròrí burúkú ìyẹ̀gẹ̀rẹ̀ kúrò ń bẹ àkídá tó gbádùn lọ síbi àkídá burúkú wà àmàlíyà bákan ìfi àwọn iṣẹ́ dáadáa lẹ̀ lọ síbi iṣẹ́ burúkú wà ìntìṣàrí ríbà wà zina rìbá ló gbalẹ̀ kan zìnà ló gbalẹ̀ kan wàlfà ìṣẹ̀ ìwà àbàjẹ́ mímọ̀ làmì ẹkùn fi zaman jahiliya lula tó ṣe gbọ́dọ̀ àwọn nǹkan ìgbà míì ní ẹfẹ́ ẹ̀ níra àwọn míì ní àsìkò jahiliya ń gbà yẹn aṣááhìd wọn níbi tí mo ń lọ fa ìdàmà nahnu istamal na ṣídà tábà ẹ̀sìn lílé kòkó wàmìzárìkà lahajj almashru lára eléyìí náà ní ká bọ́ikọ́tì yẹn ní bọ́ikọ́tì tẹ́sìn náà lè ṣe wọ́n máa na zálìkà náà na tààbà ní dáwà ìtumọ̀ eléyìí ni pé à ń sá fún dáwà ni à ń jìnà sí dáwà وكما يعبرون اليوم يبعون يشمون صلوني واني تكاكونا that is àti tirawa bọnú ìkarahun ìgbín látara kíni takauka that is kí èyàn tirẹ̀ bọnú kíni ìkarahun takauka náà alamfusina àti tirawa bọnú ìkarahun ìgbín fa ana wallah wọ́n ní tí ó wù mí wàláhí mukhlisan li sadiqina lẹ́ni tó ṣe kún sílé ìfún ọmọ ìyá wa ní wàlá akúlù tìrìmìdìna qadiman ní sọ pé túnlẹ̀ntì wa tipẹ́tipẹ́ ni an yadhalla mustamiran fi ilmihi kó kọntínú níbi ìmá wọn wà jihadihi àti jihadun walakin an yalina aw ó ọ̀rọ̀ wọn pẹ̀lú àwọn kùsùmù wọn nam ọdíò 915 òní Sheikh Albani rahimahullahu ta'ala ti sọ ilé tàbá gbọ́ ọdíò yẹn ni àtúnra wọn nǹkan mí bẹ tó ṣe yí pé Sheikh Albani tí wọ́n ṣàlàyé láàrín tó ń sọ ọ̀rọ̀ yìí nípa ruset kúdù báyìí wọn la máa sọ pé uslubu wọn pẹ̀lú Sheikh Rabi kankan ni so ló pàdé pé Sheikh Uthaymeen àwọn èèyàn béèrè lọ wọn níjòkó nípa abdulrahman abdulkhalik ni wọ́n sọfẹ́ ní pé àwa ní níjòkó wa báyìí à ń dárúkọ àwọn èèyàn bèèrè bèèrè tó wáyé bèèrè eléyìí mẹ́rin lèkọ́ asbab al-muftu so uslubu àwọn báyìí yàtọ̀ sí uslubu Sheikh Rabi náà èwo ló kọ̀rẹ́tì ń bẹ́ wo ni ó kọ̀rẹ́tì kọ́ mọ́ sọ uslubu wọn fi al-mukhalifin ó so eléyìí ní ìsìn gásẹ́kẹ́ ìbára sí nìkan náà kan sọ ìbá jẹ́ kọ́ mọ̀ ìpé ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ mọ́nájú pé tó lọ pẹ̀lú àkídà kọ́lá ń sọ wọ́n pàpọ̀ ọjọ́ agreement ṣùgbọ́n uslub in fact tàbá gbọ́ ọdún 915 yìí ní síwájú Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ kan náà níbi ọdún 915 gẹ́ mo ṣe sọ àwọn ọ̀rọ̀ yìí ni wọ́n sọ̀rọ̀ ń pa bá uslub dáwọn yẹn náà ṣe ìṣára fún uh, sí ni ìgbà tí wọ́n sọ fún Sheikh Jamil uh, zainu rahimahullahu ta'ala so torí pé yẹn bèèrè nípa ọ̀rọ̀ pa set kudu ní ṣe galbani sọ fún wani wallahi ya ustaz nara nana nan shaghi bil ahya duna al'amuwat khairun lana ka bí zara pẹ̀lú àwọn tó ṣe ń bẹ láyé bẹ́ta jù pé ká bí zara pẹ̀lú kíní àwọn tó ti kú lọ هذا أولا إكانية ثانيا أنا قلت لأخينا دكتور ربي سيد قطب رجل ليس بعالم مصطفى ما يا ربي ìpèsè tùbìlẹ́sà bí alì وهو من الكتاب من الكتاب المصريين الذين لم ينشأوا للعلم والعلم الصحيح lára àwọn Egyptian writers tó ṣe pé wọ́n dàgbà sókè that is wọ́n dàgbà lórí ìmọ̀ lálàáfíà yìí وربما ينضاف إلى ذلك أنه كان عنده ككثير من الشباب اليوم عندهم عواطف إسلامية جامحة ما كان إن كتوتوني وني يدوشن برورو بلوكبان ودلوني وني عواطف إسلامية جامحة وني كنا كان ني ترى لكن نوم كما قيل أورد أصعد وصعد مشتمل ما أكذا يا صعد تولد الإبل سوف كنت كتب كما بي آه، بيّن دكتور جزاه الله خيرا مشهورة بالأخطاء العلمية ولا وطيرة عرامي يطيرة سيد كتب اليابي دكتور ربيشي شلالاي أكوفوا وأخطاء علمية من العقدية ومن الفقهية او أكوفوا وأخطاء تجاتي عقدية تجاتي فقهية فنحن حينما نقول أن ننشغل بالأحياء من الأموات تباسوا كتب بزراك الله وطيرة يتفاوت ما تكون يكفينا عن ما ننسب الإداء بيننا وبين شخص ما كما بيوتا لله كما فتان لي لا نهوات يكا وإنما بيننا وبين دعوتي شبا لا نهوات دوارن هذا بعدما مات لين بتتكو بصورة خاصة يعني وانتقل إلى عفو الله عز وجل إن شاء الله warahmati tó ipò ti lọ síbi àbójúkúrò ọlọ́wọ́n ọba bákanáà rahma rẹ̀ ìkẹ́ ọlọ́wọ́n ọba adam nìjíríà lápá kan wa qultu lil doctor mo sọ fún doctor wala azalu ana ala hadha mo dẹ̀ ṣe dó lórí eléyìí wa azunnu anna aksara ikhwanina min tulabil ilmi wa mashayikhina ala hadha mo dẹ̀ mọ̀ mo lérò pé ọ̀pọ̀lọpọ̀ yìí tó pọ̀ jù ọmọ ìyá wa nínú àwọn tó ń jẹ́ student of knowledge àtàwọn afáwa náà ala lórí ilé iná wá ẹjá gbọ́ àárín yìí wà wà anna al-haqqa fi tabi'ati amrihi ipé òdodo gẹ́gẹ́ fún rẹ̀ ní thaqilun in tó wúwo ní ala ammati nas fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn illa man Allah àyàfi ẹni tó bá ń bẹ inú èròǹgbà ọlọ́wọ́ fún láti rí ní nǹkan tó fúyẹ́ wọ́n ni ọlọ́wọ́ sọ pé inna sanulqi alayka qawlan thaqila wọ́n ní fa'idha dumma ila da'wa tàwátí wọ́n fi kún dáwà wà fi kọ̀líà àti wúwo dáwà ala nas fáwọn èèyàn kama zakarna rẹ bá ṣe sọ alkọ́sùwà alkọ́sùwà ṣídà tí a bá fi ilé kókó tàbátún fi kún ìṣàmà kọ̀sùwà tán wà ṣídà tán ilé kókó méjì ní wà pàdé ara wọn òróró gan fún rẹ̀ lé tọba tó wá fi òdodo tọba eh, fi ah, líle present ẹ̀ fún líle méjì pàdé ara wọn wẹ̀kúnù dhalika mada'atan li tanfiri nas and da'wati al-haq eléyìí ni ó wà lílọ síbi pé kí ni ìpé kí àwọn èèyàn máa sá fún òdodo ìpèpè òdodo bí iná bàlì maqsud min ad-da'wa bẹ́ẹ̀ ni tí agbàlérò ń bi da'wa òun náà ni istijlabuhum ilayha láti fàn wá síbẹ̀ wa ma minna min ahadin min tullabil ilm kò sí nǹkan náà àtàjẹ́ student of knowledge illa wa huwa yazkur ayatin fil Qur'an al-Karim àti bó ṣe pé yóò rántí àwọn àyà kan nínú al-Qur'an wa ahadith kathira àtàwọn hadith tó pọ̀ min ahadith rasul alayhi salatu wasalam náà wà hadith anam sallallahu alayhi wasalam allati tahuddu ala rifq wal lin tó ń pò wá lọ síbi kíni ìpè kí arọ wal ayat ma'rufa àwọn àyà yìí tààtì mani wa lasna bi hajatin la tazkiriha àní láti mọ̀ rárá létí rẹ̀ من مثل الآية التي أمر الله عز وجل فيها موسى عليه السلام وأخوه هارون حينما قال بآية الله واسقه إذ أبى إلى فرعون إنه طغى فقول له قال لينا لعله يذكر أو يخشى وما أعتقد أن أحد مما مما يشهد الله إلى إلا الله وأن محمد رسول الله وإسابه عند الله يعلن هذه الكلمة ما منا من أحد يتصور أنه ما, كان منحرفا في دعوة خاصة إذا لم يكن قد استعمل القصر والشدة بين من يدعوه إلى دعوات ما, ما كانت منحرفا الحق لا يبلغ شأنه ذرة مما كان عليه فرعون هذا الذي أرسل إليه موسى وارون so وصى إليه فلن يني وني فأنا أعتقد أن سيد قد ما يبلغ شأنه شأن فرعون ẹni tí mo mọ̀ tẹ́mi gbalẹ̀ tí mo ní láti ọkàn ni pé kéèsì sẹ́tìkúdù tó kéèsì fìràún ìtìláàkọ̀n àtọ́ fọ́rọ́dù alẹ́ yọ́rọ́dù bí ìmáṣẹ́rọ́dù fún yọ́rọ́dù bí àtìbá òhù àwọn fólówàzì ẹ̀ láńtájẹ́tì ni al'an nísìn lẹ́nà owó azáàbà bí ọjàrí wà bújàrí ohun ti lọ́n tẹ́ oríkú kama yìí kọ́ ìdàkánà wa فأنا سأقول في الأحياء ما قلت في هذا الذي مات بأن هؤلاء لا يبلغ شرهم شر فرعون الذي ادعى النبوة إكي أوين ويني أبورو ووتو أبورو فرعون تقبير نيولون وبا لذلك ما ينبغي أن نجمع قصوتين إحداهما لابد منهما وهي دعوة الحق سو كما قبالي لمجي قبقو líle kan tó ṣe pé òun ọ̀ràn yẹn lòun tiẹ̀ òun náà ni dáwùdù allati tufarriqu bayna al-haqqi wal-batil wa tufarriqu bayna al-mar'i wa akhihi èyí tó ṣe pé ó ń ṣòpin aláàrin òdodo àti rọ́ tó ń ṣòpin aláàrin ọmọ ènìyàn àtọmọyá rẹ̀ so wọ́n ṣàṣọ gbogbo àwọn eléyìí lọ ni àtọ́fin sọ̀rọ̀ pa ké àrọ̀ pẹ̀lú àwọn èèyàn gbà tá a bá ń píríṣì ni so eléyìí ó jẹ́ ọ̀rọ̀ Shaykh Al-Albani rahimahullah ta'ala ẹ wo ọ̀rọ̀ gúngùn tí wọ́n sọ kẹ́bí tí mo sọ ilé tí mo kàgbẹ̀yìn ó wà lọ́wọ́ òkè ìyẹn ní Sheikh Albani padà ń ṣe ìṣára sí so torí pé Sheikh Jamilu ni àwọn òní ti náà wù wípé Sheikh ni wọ́n ní ṣídà níbi dáwà wọn níbi kíni níbi òṣìlóòbù tàbí ṣe dáwà àwọn ògbà tó jẹ́ pé nǹkan tán sọ yìí bàbá yìí láti tún bẹ̀rẹ̀ pókè ẹ fi ṣídà yẹn ràn mí ẹ fi ṣídà yẹn ràn mí so àwọn Sheikh Albani wọ́n jọ sọ̀rọ̀ tán sọ yìí wọ́n lè mọ́ wà convince pẹ̀lú ẹni pẹ̀lú tí a fẹ́ lóyún báyìí ni wípé náà Sheikh Al-Albani ó ní ìṣubù tán gbé bọ̀ so ilé ìtafẹ́ lò ní ayé yìí so ọ̀rọ̀ ipé akẹsàkí níbi ìbàráti kan wọ́n ní fi kulli kutubi ìṣídà ní ti Sheikh Al-Albani sọ so débi wọ́n sọ fún Sheikh Jamil pé tatabanna ráyàwó aw usluba nígbàtí yẹn so ọ̀rọ̀ tó kílẹ̀ lélẹ́yìí Sheikh Rabi ẹni tàà nífẹ̀ẹ́ ni wọ́n ẹni tá ń kàtíra wọn ni ẹni tá ń ṣe dìfẹ́ǹsì fún ni wọ́n ṣùgbọ́n kò túmọ̀ sí pé hákù wá pẹ̀lú wọn ní gbogbo nǹkan gbogbo nǹkan bá sọ hákù ni no wọ́n sọ̀rọ̀ àfáà ńlá ni wọ́n àwọn àfáà tó ju wọn lọ náà sọ̀rọ̀ àwọn àfáà tó ju wọn lọ náà sọ̀rọ̀ ni àwọn tó ń jẹ́ akẹgbẹ́ sọ̀rọ̀ so tó máa ní ìtìláàfù lórí nǹkan tọ́lìwẹ̀ ilmi ni yóò wò talẹ̀ lọ́wọ́ rẹ̀ tọ́lìwẹ̀ ilmi ni àmì òun ò lè sọ́dí ẹ̀rí ń tiẹ̀ àfá tó ń bá nitrous inú ni ó gbọ́rọ̀ tó bá sọ àmínú ṣùgbọ́n wọ́n takò ẹ̀rí èyí tó wà wádìí ẹ̀rí tó wà wádìí ó kátírà apá kan ni ìyẹn mẹ́rin ló kátírà alábí nínú àwọn tó ń gbarata yìí ni tó ṣe pé jòkó ti tíra rẹ̀ tó wá kà tó ṣe pé àwọn àtọ́ òyìnbó ló fàyọ fún rẹ̀ láì ṣe pé òkè téèyàn kan sọ pé ṣe so kí ní nǹkan tó ní ìdí farabalẹ̀ ni ọ̀rọ̀ pínlẹ̀ lábí mùtẹ́lì kò ṣe mùtẹ́lì kọ ní ìṣù tán sọ ni ìṣù tán sọ ò ní pé òṣìlúbù ṣe rọ̀bí fi rọ́jà mukhalifin ó yàtọ̀ fún òṣìlúbù ṣe kalalbani ademari clearly níbi nǹkan tí ṣe kalalbani tó sọ ń ni níbi volume 14 da'ifa alkismu sani ìgbà tó ń ṣe rọ́dù fún dẹ́gbà ni wọ́n sì ń sọ wípé kí ni alustazul fadil ń ṣe lò fún so òṣùlùbù wọn yàtọ̀ gbàtẹ́lọ wọ alábí gangan fún rẹ̀ ní káwọ òṣùlùbù tó fi ṣe rọ́dù fún safara àwọn alẹ́gbà ṣùgbọ́n kí ni nǹkan tálábí sọ ní fídíò tó clear kankan mọ́ra wọn ọ́díò tó lọ káàkiri ni ó ní pé ṣèkọ̀rọ̀bí ni àwọn wà pẹ̀lú wọn nígbàtà ń so àwọn jọ ń lọ pẹ̀bẹ́ ṣùgbọ́n gbà táwọn rí pókè wọ́n wá sọ wábá kí ní wọn sí ọ̀dọ̀ àwọn tán jẹ́ àwọn alùsùnnà gangan ìdẹ́lá wọn náà ṣé àwọn ni wọ́n ẹ̀ ṣé gbọ̀rọ̀bí ni wọ́n nípìlẹ̀ ṣùgbọ́n gbà ni wọ́n tàgàyára magrawi irú wọn Arur irú wọn ni mari gbogbo wọn ní ìdáhùn sọ́nsìn àwọn wọn ṣùgbọ́n ìṣerọ́dù fún sẹ́tkúdù tí ṣe rọ̀bí ṣe òun ni ìjù tí àwọn àtàdínà jọ ní ẹgbà ṣe láláyé wọ́n magrawi ní pé kí magrawi kí ó bá àdínánù sọ̀rọ̀ nǹkan kàmọ́ra ìyẹn náà ó promise pé wọ́n ṣe ṣùgbọ́n gbà tó náà pàrà tẹ̀lé àdínánù ni ok àdínánù ó ń sọ tí òun ṣerọ́dù fún ṣe rọ̀bí ó ń dá padà ojú àdínánù sọ àwọn iṣù kan láti lè fi ṣe sàwọn ọ̀rọ̀ kan àwọn afáfọ́ọ̀tì ọ̀rọ̀ ẹni ṣùgbọ́n ṣe wọ́n bá dá àwọn ènìyàn wọn bá dá so eléyìí ló máa dìdò wá lọ síbi ọ̀rọ̀ ipé exam èyàn lè bà tẹ́ èyàn kan káfà kan bá dá èyàn kankan èyàn kan má bà dá àwọn ni so eléyìí ni ó mú mọ́ lọ síbi ọ̀rọ̀ exam ni níbi tẹ̀bdọ́rì kí làwọn àfáà kí ni wọ́n sọ ní